الحمد لله رب العالمين ولي الصالحين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن دكفون ألوى الله ترى لكم كيجي فجشلا محمد ajẹ́rìí jọ kan ṣoṣo olúwa wa bákan náà ajẹ́rìí pé ojúṣe ńlá Muhammad ẹrúsìn olúwa ní í ṣe ojúṣe rẹ̀ ní í ṣe lódodo àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fanabi àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni rí tí ń bẹ lójú ọ̀nà nábì látìgbà tó ti bẹ̀rẹ̀ títí dòní tí ó fi máa bẹ̀ lọ láíláí abẹ́ olúwa mọ́sàkàwá náà kúnú àwọn ẹni rí akẹ́ ìmọ̀ ya wa jákèjádò ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa eléyìí tún ni ọ̀tún ètò yín ètò wa tí a mọ̀ sí fíkẹ́wìlì Islam ti máa ń dé sí etí ìgbọ́ wa lóòrèkóòrè abẹ́ olúwa ọba Allah subhana kó san ẹrú sìn rẹ̀ wọ́n ṣàṣàn ẹrúsìn rẹ̀ tí wọ́n ń ṣe sábà bí gbìyànjú yìí wọ́n ṣàṣàn wọn lẹ́sàn-án rí àtàwọn àtàwà ọlọ́run ọba mọ́sàájá pípọ̀ kálápọ̀ ọ̀làlà ìlàhà ìlàlọ́ ẹ̀yìn ẹrúsìn olúwa èyí tí a fi rán wa létí lónìí òun náà ní iṣẹ́ iṣẹ́ kan tó fẹ́ gbajúmọ̀ láàrin àwọn èèyàn iṣẹ́ yìí àwọn èèyàn mú fúfúyẹ́ púpọ̀ àwọn èèyàn mú fúfúyẹ́ púpọ̀ ọ̀rọ̀ yìí sì tóbi ó sì léwu fún ọmọ ènìyàn láyé bẹ́ẹ̀ ló tóbi ó sì léwu tó bá ọ̀rọ̀ yìí àbí tó mú fúfúyẹ́ níwájú ọlọ́run lálùkìyàmà pàápàá jùlọ nísẹ̀mí ọmọ ènìyàn láyé àti lálùkìyàmà kí lọ́rọ̀ náà òun náà ní gbèsè ìmáa jẹ gbèsè gbèsè jíjẹ ó ti di ntí ẹlòmíín ká kún nǹkan tí kò ní nǹkan kò sí nǹkan kan ọ kọ́dà ẹlòmíín àfi ṣàwàdà ìní tani bẹ́ẹ̀ tí ò jẹ gbèsè lóde òní ẹlòmíì àfi ṣàwàdà bẹ́ẹ̀ àbíkẹ́ lómi òní gbogbo wa ó kàn níbi ó jura wọn lọ ní tani èso kání bẹ́ẹ̀ lóde òní láti lè máa mú irú ọ̀rọ̀ yìí fúfú yẹ àti pé láti máa wò pé nǹkan tó wà tẹ̀tù bíi ti sọ di nọ́mà. So nǹkan tí ò ṣe nǹkan kan ni ẹnìkan bẹ tí yóò lóun ìjẹ gbèsè ni àti gbogbo kálukú náà ló ń gbèsè ẹ̀rí ọ̀rọ̀ yìí kò jẹ́ kí ọ̀gọ̀rọ̀ ẹlòmíì kó ka gbèsè kún kódà débi wípé ẹlòmíì dùn ní bùkátà sí kó gbèsè yóò sì máa jẹ gbèsè nítìtorí wípé ó fẹ́ ṣe nǹkan kan tí ò nítumọ̀ tí ò nítumọ̀ débi kọyọkọ jẹ gbèsè lórí ẹ̀ ọ̀rọ̀ gbèsè ewu ńláńlá ni o fún sẹ̀mí ọmọ ènìyàn láyé bẹ́ẹ̀ ni ewu rẹ̀ tó pọ̀ jù ní ọmọ èèyàn bá wá jẹ́ pé ọlọ́run ní kété tó bá ti kú báyìí àfi kíyàn tètè sáré tètè kíyàn tètè san gbèsè yìí o nínú nǹkan tí èèyàn gbọdọ̀ fi ráre tọmọ ènìyàn bá fi jáde láyé òun náà lọ́rọ̀ gbèsè kò sí bó ṣe lè jẹ́ ní ire tó kó jẹ́ mùsùlùmí tó kó jẹ́ ní òótọ́ tó kódà kó jẹ́ pé iṣẹ́ rí lọ́ba lọ kódà kó kú sójú ọ̀nà ọlọ́run tí gbèsè bá ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì léwu o àkọ́kọ́ náà ó yẹ ká fura kí ni máa yẹn jẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò kàn wọ́n pé òun fẹ́ ṣe nǹkan tó jẹ́ bíi alámọ̀rí kan àwọn èèyàn máa pè ní project òun fẹ́ ra ilẹ̀ kan ilẹ̀ yìí ò gbọ́dọ̀ bọ́ mọ́ òun lọ́wọ́ sì wà lọ́wọ́ òun èyí báyìí ni yóò wá ní ikùn lọ ikùn sáré yáwó ikùn sáré yáwó ẹlòmíín sì ń bẹ ó lè fẹ́ sin kankan tó tọ́ ó sì àmọ́ ó ní owó tí ó fi san tí ó fi tí ó fi ra nǹkan yẹn ṣùgbọ́n kò fẹ́ kó jẹ́ pé owó ọwọ́ tòun yẹn òun tampa rẹ̀ ó lè lóun fi ń ṣe business ó lè lówó òun òun òun fẹ́ fi ṣe nǹkan míì ni ó lówó lọ́wọ́ tó lè fi ṣe nǹkan tó fẹ́ ṣe yìí kàtẹ́ lọ fẹ́ ṣe é ṣùgbọ́n yóò tún fẹ́ yóò tún fẹ́ mi balẹ̀ pé kò sí nǹkan kan ọ̀ oh, ẹni kóun sáré lọ yáwó kóun sáré fi ṣe nǹkan yẹn kóun fi dè é mọ́lẹ̀ ẹlòmíì erékeré ẹni rẹ̀ ń sá eré ju bó ṣe yẹ lọ ó lè ní bísínẹ́sì kan wọlé kódà ó lè jẹ́ bísínẹ́sì tó ń gan ṣe tó mọ̀ ń pa rẹ̀ yóò wá wò pé bí owó bá ṣe pọ̀ sí níbi bísínẹ́sì òun yìí lọ́jà àwọn ó ṣe pọ̀ sí lọ́jà àwọn bá sì ti ń pọ̀ èrè ọmọ wọlé níbi èrè yìí gan òun lè máa san àwọn gbèsè tóun tóun jẹ yóò wá lọ tọrùn bọ gbèsè ńláńlá ẹlòmíì yóò máa sọ àwọn àsìkò kan ní yóò ní a àsìkò kan ní bọ̀ wáyé ọdún léyà ní bọ̀ yìí ẹ̀rí yóò já máa bẹ dáadáa ọdún léyà tó kọjá yìí ọlọ́lọ́ mọ ọ̀kẹ́ ayé máa yí e. tí wọ́n lè ní tí wọ́n ní ẹran ọdún káwọn ṣe kí ni káwọn kò ń wá owó yóò wá wá owó lọ́tún lọ́sì láì ní bìkítà òun fẹ́ ṣe bísínẹ́sì ni kódà bó lówó lọ́wọ́ àbí kò tiẹ̀ ní náà ni ìwà lọ tọrùn bọ́ gbèsè ní lọ́hùn yóò sì máa fẹ̀mí tẹ wípé nígbà tí wọ́n bá ta àwọn ọjà yìí tán àwọn ẹran yìí tán àbí nǹkan míì òun san gbèsè òun sì tún òun tún rí dọ́bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí náà agbanìkanni tó nídìí ìyànnànà ìgbà wo ló tó tọ́ fọmọ mùsùlùmí láti máa lọ tọrùn bọ́ gbèsè ẹ̀yìn ẹrúsìn olúwa ọ̀tọ̀ ní níbi táwọn èèyàn lọ tọrùn bọ́ o ẹ̀ka kan lè yíwọ̀n o ẹ lọ wádìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ibi tán ti ń lọ yáwó báàbù kan lélẹ́yìn òun lọ́tọ̀ ìmọ̀ lọ́tọ̀rùn bọ́ ìyáwó níbi tí wọ́n ti máa san rìbá oní cooperative ń bẹ́ ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ cooperative rìbá oní báńkì onírìbá ń bẹ́ ń bẹ́ẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ kọ́dà lómi à kọ̀ǹpléènì pé àwọn náà ń léwọ̀n káàkiri wọ́n sàn ní kó wọ́n wá yáwó à nígbà tí wọn ò fokùn léèyàn lọ́rùn ẹlòmíì kátàkárà rẹ̀ náà rí bí owó ṣe ń wọlé tí ń jáde irú àwọn èèyàn báyìí wọn ní báńkì nílé àwọn káàkiri ni wọn sà ní káwọn máa bọ̀ káwọn wá yáwó ẹlòmíín náà sì ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọjà rẹ̀ ti ń ta wẹ́rẹ́wẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àgọ́rọ́bù àlìsídáná purposes èròǹgbà tí máwọn èèyàn jẹ gbèsè oríṣiríṣi ni ṣùgbọ́n ìta fẹ́ pàkíyèsí kìí ṣe ẹsẹ̀ ń ta lè sọ tán kọ́dà lómi ìnáwó ó lè jẹ́ ní tó tí ó kàn lọ́rọ̀ rẹ̀ ó lè lóun fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ nǹkan tí ó tún gbẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ó lè lóun fẹ́ sìnkú kan òun fẹ́ ṣègbè òun fẹ́ ṣayẹyẹ kú ó sì lọ tọrọ bọ̀ nǹkan nǹkan ọ̀tọ̀ ni tó fẹ́ ṣe kí ni ìdájọ́ eyín òun ọ̀tọ̀ ni tó tún lọ tọrùn bọ̀ wàlà hàwùlà wàlà kúwàtà ìlà àbẹ̀là ẹ̀yin arúsìn òdodo ẹni tó ní ìdájú kó wọn padà sọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ gbèsè kì í ṣe tí ẹ̀ máa mú fúfú yẹ o kì í sì ṣe tí ẹ̀ máa fi ń ṣe fáàrí kì í sì ṣe tí ẹ̀ máa sọ pé ọ̀ ìgbà mi ò ní fi san ẹ̀mí ọ̀ní ẹlòmíì balẹ̀ alólówó ẹlòmíì ní kì ṣe pé bùkátà kankan ló gbé e. láti lọ ya owó ṣùgbọ́n ọkàn wo pé ìtọ́wà lọ́dọ̀ wọn gbọ́dọ̀ tún débẹ̀ ni kọ́dà ẹlòmíì àtún ya owó látara wípé tí n bá ya owó tí n bá fi ra nǹkan yìí àwọn èèyàn ni mo lówó lọ́wọ́ kọ́ wá ní ara rẹ̀ rà yóò wá lọ owó lọ́dọ̀ àwọn èèyàn yóò wá ra nǹkan náà àwọn èèyàn wá ní áá lágbájá ẹni à gbèsè lọ́mọ bá dé ọlọ́kọ́ sàánú kọ́ sábà àwọn sàn ni láti lè ṣe bí ẹni farapamọ́ káwọn èèyàn mọ́ mọ́ tó máa bí pé bóun ni èlò láti ní ìpínlẹ̀ sáwọn bá ń bẹ lọ́hùn ọ̀la ẹ̀hún kà lọ kọrùn bọ́ náà nípa gbèsè máa ní ó sì ní ó ṣẹ́kù ṣùgbọ́n farapamọ́ kẹ́nìkan máa mọ̀ eléyìí náà lára àtàháwùn bíi òmùrí àdéhìn bí káwọn èèyàn ó mú ọ̀rọ̀ àlámọ̀rí gbèsè jíjẹ fúfúyẹ́ abala kan lélẹ́yìí tọ́pọ̀lọpọ̀ jìn sọ́fìn níbi onígbèsè dé kí ló mú yàn jẹ gbèsè ìkànnù bá a ṣe wá ka iná àwa rí ẹni tó ṣe pé ọ̀nà tó yẹ kó gbà jẹ gbèsè nínú ṣẹ̀ríà ọlọ́run òun ló dé bá a kò rọ́nà àbáyọ ni ilẹ̀ ló fún mọ́ ara ló ní débẹ̀ àìkórí jẹ ni àìkórí tọ́jú ni àdáwò kan ló ṣẹlẹ̀ sí ni irú ẹni báyìí òun ni ṣẹ̀ríà ló gbélẹ̀ wípé kàtẹ́ nírú wọn jẹ gbèsè gẹ́gẹ́ bí ayé alukur'an pé wà ń kánà zu usratin fanadhiratun ila maisara tó bá ṣe para ló níyàn débẹ̀ ẹ̀ ọwọ́ tásìkò tó yẹ kó san kó wá rí san ẹ lọ lára o ẹ lọ lára bí yẹn bá mọ tí ń jẹ́ gbèsè yọ mọ̀ wípé ó wúwo lórí ẹ̀mí èèyàn ò ní nísìnyí ọkàn tó bá jẹ́ ní ire o tó jẹ́ ní òdodo o kò ní ní fọkànbalẹ̀ àfìgbà tí ọba tó rí gbèsè yìí san lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ ikú ham wàlgam ẹ̀rí ntẹ́yìn ntí èdè tí yóò sì ti máa rò pé hey àsìkò tí mo dá ní súnmọ́ yìí hamu nìyẹn tó bá tún wá dé tán tásìkò yẹn dé tí ètí rí kíní yẹn ṣájọ́ ramu nìyẹn ìbànújẹ́ ẹ̀mí ìbànújẹ́ ẹ̀mí tí ó lékè ọkàn ò ní nísinmi bí n bá ń lọ tí n bá ń bọ̀ níjọ́ ọmọ rò nìyẹn irú ẹni tó ṣe pé ìnira ló ní débẹ̀ báyìí tán tó fi wá tọrùn bọ́ gbèsè tó sì lẹ́mi òdodo eléyìí náà tún bẹ́ẹ̀ oníranran alimadini àwọn tí jẹ gbèsè oníranran ni wọ́n kọ́dà lómi ìjọ tó ti lọ́ọ́ yá ló ti lẹ́mi pé òun ò ní san án mọ́ nítorí ti kódà kó tó lọ ìmọ̀gbẹ́ à ibi lágbájá ọlọ́run bùn ọ kó o bá ní ó bùn ọ kò ní bùn ọ àmọ́ lọ yá n bá ti dọ́dọ̀ rẹ̀ tó n bá ti sọ pé ẹ̀dáfẹ́ yá òun ní kìnní kan ah ó bá kó ti bọ́ mẹ́rin kó má sàmà ni ó ti lánìyàn bú yìí láti ilẹ̀ èyí tó ṣe pójúṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ó lẹ́nikẹ́ni tó bá lánìyàn tó bá yáwó tó bá lẹ́mìí àti san olúwa ó jọ rọrùn fún láti san ṣùgbọ́n tó báyìí lẹ́mìí àti má san kó sì ní rọrùn fún náà ni torí púpọ̀ lẹ́mìí ẹ̀ tẹ́lẹ̀ àníyàn kì í ṣe nǹkan kékeré láti pilẹ̀ lọ́dọ̀ ẹni tó fẹ́ yáwó eléyìí ń bẹ bẹ́ẹ̀ ọ̀tọ̀ làwọn tí tún yá tí wọ́n tún sọ dìyàn ọmọ o kò gbàgbé kò rújú o yóò sì ńjọ lòun ti yá òun wọ́dọ̀ rẹ̀ ńjọ náà òun sì lóun nídìí owó òun sì lóun nídìí nǹkan báyìí ó sì ní kó ń padà wá nígboro tí wá fún un yóò máa sọ pé ah tó o sọ pé báyìí báyìí tí mo ní o dúró kí n lọ kí n wọlé tí mo jáde ẹlòmíín bẹ bẹ́ẹ̀ yóò deny ẹlòmíín bẹ yàtọ̀ sí kò ní deny o ṣùgbọ́n yóò wá di yóò di alaanid alágídí yóò da gbogbo ẹ̀ sí rọ́ọ̀f lásìkò bá dé yà mí ní mi nínà nìyẹn ó ní o kò lẹ́mìí àti sanni o yóò sùn da gbogbo ẹ̀ ságídí yóò da sí rọ́ọ̀f ìran kan làwọn eléyìí ah àwọn èèyàn mà lè ẹ̀mí àwọn èèyàn lè wọ́n sì mú ọ̀rọ̀ gbèsè bíi eré fọwọ́ yẹjihaduhu yóò sì máa jiyàn pé òun ò ní òun ò sì ní nànú ṣe tó ṣe ṣe tó ṣe yóò wá dípẹ́ni tó lówó ó lè máa wá wà nù dààmú òun fọlọ́pàá gbé ènìyàn sọ bẹ́ẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ kò sí bí police station ni èso lọ dákùnrin sí lọ report kò júwe ọ̀dọ̀ òun fún wọn ẹlòmíì tún wá ní ẹ̀mí ọkàn líle àtẹ̀mí àìkópayà ọlọ́run débi pé yóò máa jẹ gbèsè káàkiri yóò sì máa ní ọ̀wọ́ ẹ̀bùn bá dé police station àti bí wọ́n sọ náà ni pé ìgbà ọlọ́mọ rí san bó ṣe tẹ́ ten thousand ní bóun tó san bóun ò sì tún san náà kò sí tí ó ṣe subhanallah subhanallah gbogbo ẹni bá ṣe báyìí balọ̀ bá lọ àbọ̀ ń bọ̀ ẹ máa wo bí sẹ̀mí wọn ṣe rí ẹ wo bí gbẹ̀yìn wọn ṣe rí ẹ wo bọ́rọ̀ wọn ṣe dà ẹ wo bí sẹ̀mí wọn bí ṣe le lọ́pọ̀lọpọ̀ kan tó jáde láyé ẹ sì wo tán máa ń bá lọ èyí wọn wá tán síbẹ̀ o kò tán síbẹ̀ o gbogbo ẹni tán jẹ́ ń gbèsè tó fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ tó fi wọn tó ké pàjáre wọn sọ́dọ̀ ọlọ́run àbí ẹni tó jẹ́ ń gbèsè tó lẹ́mìí pé ìyọ̀ǹda ẹ o ìwọ̀nù ọlọ́run ọba nù. Ah, ọ̀rọ̀ yìí le ọ̀rọ̀ yìí le bẹ́ẹ̀ ló wá rí ní àwọn ìṣesí àwọn kan nínú àwọn ènìyàn wọn á mú gbèsè bíi nǹkan fúnfún yẹ bí ta ti lọ ẹ̀yìn ẹrú olúwa ọ̀rọ̀ gbèsè ewu mọ́ ni ewu ni láyé tèèyàn bá mà ewu ni lálkìyàmà pàápàá jùlọ òun ilẹ̀ nú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam tó ṣe wípé ìmọ̀ jẹ́ tèèyàn báyìí kú lórí ẹ̀ àdísù samura ibnu jundub radiyallahu ta'ala anhu wa nu bukhari tí ó ní àwọn jòkó jọ kan wọ́n bá gbófò kàn dé wọ́n bá ní ń ṣe ọlọ́run ọ̀kan náà mùsùlùmí ti jáde láyé wá kí òun sí i là ọ̀dà nàbí ọwọ́ àbèrè sọ́jà gbèsè ní gbọ́kùnrin kan déjọ́ kan ṣe èso ń gbèsè yàn wọ́n ní rárá ṣe èso ń gbèsè àdàbí ti kẹrùn sí là kọ̀pẹ́ sígbà náà wọ́n bá tún gbókùn mi wá wọ́n ló ń ṣe ọlọ́run wá kí òun sí i là oníṣòjà gbèsè wọ́n ní bẹ́ẹ̀ ni ó jẹ gbèsè ó jẹ gbèsè anábì sọ́wọ́ ní dúkìá lẹ̀ tí wọ́n fi tán gbèsè rẹ̀ wọ́n ní kò sí anábì tọ́ ẹ máa kírun sí la ẹ̀mí kọ́ ẹ̀mí ò ní bá yín kírun sí la oṣù ọlọ́run sì yẹra kó tó di pé sáà gbé kan abúkọ̀tà òun ló wá ní oṣù ọlọ́run ah dákun kírun sí la torí pé ìrun tún ṣọlá Muhammad tó bá kí sókù la ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀dá mi bá kí sí la ọlọ́run bá ó ní inna salataka sakanun lahum ìrun tó ń ṣe ọlọ́run bá kí sáwọn àlòmọ̀ yìí là pàápàá jùlọ àwọn tá irú ẹ̀ nínú àwọn sàábí ẹ̀ à ó yàtọ̀ o ìfọ̀kànbalẹ̀ ní lọ́tọ̀ àforíjìn tó ṣẹlá Muhammad bá tọrọ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ automatic ni àfi tọ́lọ́ bá ní rárá eléyìí ó ti kọjá gẹ́gẹ́ bó ṣe sọ ti mọ̀náfìkì Abdullahi ibn Ubayy ibn Salul níbi tá a ti lọ ẹ̀yẹ rúṣin olúwa òun ni wípé anábì ọ̀wà yẹra kò ń kírun sún gbèsè lọ́wọ́ bẹ̀rẹ̀ kó tó di pé lọ́wọ́ gbẹ̀yìn látàrí zikì Islam tó jẹ́ pé ó ti tún gbòòrò kó tó wá di pé ànábì ọmọ sọ pé sójà gbèsè ànábì ọmọ ọ̀dà àwa náà lásán kì í ṣe pé ànábì ọmọ sọ pé ẹgbàgbé ànábì ọkàn ṣódà pé àwa náà lásán torí pé kí ni ànábì yó awla bil mu'minina min anfusihim ọ̀rọ̀ mùmíní ó múmú lẹ́mí ànábì ju ọ̀rọ̀ mùmíní lẹ́mí ara wọn lọ alámọ̀rí mùmíní ó tóbi lẹ́mí ànábì ju bó ṣe tóbi lẹ́mí individual yín lọ ẹ̀yin mùmí ní òdodo ànábì yóò wá ṣódà rẹ̀ yóò wá sàn ànábì sallallahu alayhi wa sallam ó sì jó yé wa pé nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda an ẹ̀mí mùmí ní sí ni ń rọ̀ báyìí ni ń rọ̀ báyìí ni kò ní kò ní ní nísinmi lálùkìyàmà kò ní ti jèrè iṣẹ́ rí rẹ̀ títí tí ó fi wọ́n fi san gbèsè ẹ̀ ẹ̀yin sìn ọlọ́run tí wọ́n fi san gbèsè ọrùn ẹ̀ ọ̀rọ̀ gbèsè sọ̀rọ̀ eré bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ọba ohun ilẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá kú sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá kú sójú ọ̀nà ọlọ́run ọba tó fún maash ọba tó sẹ̀mí wọ́n tún ọ wáyé ó tún sẹ̀mí ó tún jagunjagun ó tún kú sójú ọ̀nà ọlọ́run ó tún kúkú ṣẹ̀hídì ọlọ́run bàbá tún ní kó tún sẹ̀mí míì kó lè máa gbẹ̀san gbẹ̀san gbẹ̀san orí tí ń bẹ́ ń bí kéèyàn kú sójú ọ̀nà ọlọ́run. fún maash fastoshid famat fi sabilillah aw fakutila fi sabilillah ó tún jagunjagun ó tún kú sójú ọ̀nà ọlọ́run ó ní tí ò bá fi jẹ́ pé nítorọ̀ rẹ̀ lè fi dàyọ̀ tó bá jẹ pé gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ kò ní wà àlìjáná ọlọ́run o kò ní tìrẹ àlìjáná ọlọ́run ọba wọ àfi kán sọ gbèsè ọrùn ẹ̀ ó tún wáyé nínú ọ̀rọ̀ ṣe ọlọ́run àdìsù tó wà hasan ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ikú tó sì là kó nínú nǹkan mẹ́ta à yóò wà àlìjáná ọlọ́run alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ní alikébẹ̀rù ẹ̀rí mọ́tòmọ́tò fáàrí tí ò dáa èmi mo tó báyìí mo dà báyìí léèyàn báyìí kú tí èserú èèyàn bẹ́ẹ̀ ànábì ní ẹlẹ́ẹ̀kejì adẹ́yìn kàmá fi jámẹ́ Tirmidhi ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ní gbèsè léèyàn báyìí kú tí ò ní gbèsè lọ́rùn gbèsè kó tó wá kan al òun náà ní owó àpapọ̀ owó ìjọba owó ìlú owó àwọn èèyàn ẹni tí ò tọ́ bọ́kù ń bẹ́ẹ̀ níbi à ń kówó olówó jẹ àjíwó owó àpapọ̀ ó yọ ti ẹ̀sẹ̀ ó máa yọ kó máa yọ ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá yẹ bọ́ǹbì eléyìí ànábi ni yóò rọrùn láti wà lìjà náà ọlọ́run lẹ́yìn ìgbà tí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ tó bá pé ẹ̀yìn kì Abdullahi ibn ó láwọn wà eti masalasi jọ kan níbi faranda masalasi àwọn jòkó anabi sallallahu alayhi wa sallam ló bá anabi náà ń bẹ pẹ̀lú wọn jọ náà ló bá anabi bá ní madha unzila min at kí ah ìwòlè wọn lè léyìí tó tún wá sọ yìí yìí lè yìí lè ó ní anabi o pé kí ànábì ni wọ́n sọ ọ̀rọ̀ ìró tó wá yìí ẹ́ eh, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ èrè o ọ̀rọ̀ yìí lé ó ní ànábì bá fọwọ́ lẹ́rán pé a ah! ọ̀rọ̀ yìí kà dábì náà láyà tọ́ ọlọ́run bá túká oníṣùgbẹ́ mi wọn ò gbé pé a ah! ọ̀rọ̀ wo ló le tó ń ṣe ọlọ́run ò fi sọ níkan sọ pé ẹ eh! ó kàn wò kéńjọ́ náà báyìí tí wọ́n mọ̀ wípé àpẹẹrẹ pé wàá yìí kan wá bá ànábì wọn wájú wọn jọ lọ bẹ́ẹ̀ nígbà tí ìdíjọ́ kejì òun bá lọ bá ó ń ṣe ọlọ́run ọ̀rọ̀ wo ló le ó sọ̀rọ̀ kálánà nígbà táwọn wà níbi varanda mọ́sálásí pé ah so le tó báyìí náà ni ah ọmọ le nígbà tá níbi wá ni ah ọ̀rọ̀ gbèsè mọ́ ni ọ̀rọ̀ gbèsè ni wá yìí lọ wá ọ̀rọ̀ gbèsè sọ̀rọ̀ èrè o that is ẹni tó ti ṣaláìsí. mélòó mélòó ọmọ èèyàn mùsùlùmí sẹ́yìn tí èsì mùsùlùmí tẹ́lẹ̀ ìdàkúnbò lọ́rọ̀ tiẹ̀ tiẹ̀ ọ̀tọ̀ ohun kàmbà pé kò lálùkè àmà èèyàn báyìí kú mọ́ mátàlá rẹ̀ ìrìlì sílá ṣùgbọ́n ẹni tó kú ní mùsùlùmí mélòó mélòó ẹni tó jẹ gbèsè tí ò jẹ́ káwọn ẹnì kankan ọmọ òun náà ní rún òun náà lọ́lọ́ tọrùn bọ́ ẹlòmíràn ní ṣèlú gbèsè báńkì ni kí ni jẹ́ gbèsè báńkì ni gbèsè ni gbèsè ń jẹ́ ẹlòmíì onígbèsè ṣebí cooperative ni ẹlòmíì ò mú fúfú yẹ ẹlòmíì tó kakú gbèsè ni pé kóun kàn lọ sọ́dọ̀ ẹnìkan kọ́ yá àwọn àbí kó ṣe gbá àbí kó ṣàwò yọmọ ní àwọn owó àpapọ̀ owó kìnnì kan owó lágbájá ẹlòmíì kò tiẹ̀ bìkítà láti kọ́ lẹ̀ dépò páwọn ẹbí rẹ̀ ọmọ ẹlòmíì ń bẹ àwọn tí ń gba ọjà lọ́wọ́ wọn àwọn ni wọ́n mọ̀ wípé ọjà wọn ní gbèsè wọn ò mọ ilé ẹ̀ wọn ò mọ náà ẹ̀ bóyá wọ́n ti jọ ń ṣe òwò tipẹ́ kòǹgbà tọ́lọ́jọ́ lè dé kòǹgbà tásìkò tọ́lọ́wọ́n bá dá fóun lè dé mélòó mélòó mùsùlùmí tó ti lọ bẹ́ẹ̀ tí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí tó kírun sí i la wọ́n fún tòótọ́ ó ṣiṣẹ́ rè ó kí wákàtí márùn kù ó sì láwọn ìwà rè tó mu wàlìjánà torí ó kọ́ máa rí kẹ́ ọ lọ ṣùgbọ́n kò lè nísinmi gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ bó o láyanjú eléyìí eléyìí tún yóò tún bí abala míì tí ò yẹ kí mùsùlùmí fi ṣeré kátẹ́lì yẹn wá ń tọrùn ń bọ gbèsè kọ́ máa lákọ̀ọ́lẹ̀ kọ́ máa lákọ̀ọ́lẹ̀ pé lọ́jọ́ báyìí tó bá sì ń san gbèsè ń kọ́ máa clear rẹ̀ mo ti san eléyìí torí pé àyà kan ń pè ní àyà tó àdẹ́yìn àyà tó gùn jù nínú alukur'an wàláhì lọ́lọ́run fi sọ̀rọ̀ nǹkan yìí tó ṣe pé àní lè dára dúró ń bẹ̀ yá yọ lẹ́dínà amánú ìdá tàdáyà tún bí dẹ́yìní ilá ajálí musamma fàkìtùbù olùwà ní bẹ́ẹ̀ bá ti ṣe àṣepọ̀ gbèsè ẹ̀kọ́lẹ̀ ẹ̀kọ́lẹ̀ aṣẹ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bó tẹ̀ jẹ́ pé tíyẹn bá ẹni tó lámàá náà tíyẹn sì ṣe tó bá ní kò nídìí má wò wíwọ ni má wulẹ̀ kọ́ pẹ̀lú ògo Ọlọ́run kò ní sí ọ̀nà mọ́ máa pé èyí ń tìyẹn bá tàṣámá tó kájú kó eléyìí ò ṣe nǹkan kan àmọ́ o mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi nǹkan yìí ṣeré ẹlòmíì jẹ ó sì ti gbàgbé kò lẹ́mìí kún òun ní san o àmọ́ ti gbàgbé òun gan ti gbàgbé ẹni tó sì jẹ lówó sì ń rántí ṣùgbọ́n ṣeéṣe kó mọ̀ wọ́n pé àbí èní ni. ni àbí èṣe ni wàláhì ń bẹ̀bẹ̀ kò ní rántí mọ́ ni o kò ní rántí mọ́ ni irú ẹni tó jẹ́ ń gbèsè yìí kóun náà ràn án létí kó ràn án lọ́wọ́ jùlọ tó bá pé kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ èèyàn rúṣin olúwa gbèsè kì í sọ̀rọ̀ eré kì í ṣe báwọn yẹn ṣe mú lóde òní kì í ṣe báwọn yẹn ṣe ń bá gbèsè lò ẹja bẹ̀rù ẹni tára bá ní ni kò kó lọ tọrùn bọ́ ó tún wọ́n kún àwọn abala míì ẹni tán bá yá gbèsè lọ́wọ́ ẹ̀ bówo là á bá onígbèsè lò àbẹ̀ olúwa kó já máa dáadáa ó ṣeé ṣe kí ìtẹ̀síwájú kó tún máa wá lórí eléyìí bíbá iná ni àdúró lónìí àbẹ̀ olúwa wá ló ń gbèsè nínú àwọn àkíyèsí àwọn àdúrà kan wá ń bẹ tó jíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam tó fi mà wá èèyàn bá jó ń gbèsè àbí ń bẹ̀rù gbèsè bí ò ṣe ní jẹ́ onígbèsè abótiẹ jó nígbèsè ọfẹ bọ a àṣọ ní ọ̀nà àbáyọ látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ahọ́n òjíṣẹ́ ńlá Muhammad bẹ́yìn ò ṣe bẹ́yìn ò ṣe bọ́ kúrò nínú gbèsè pẹ̀lú yọ̀ǹda Allah àníwàn kan wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa tẹ̀síwájú wallahu ta'ala ala wa alam wa wa sallama wa baraka ala nabiyyina Muhammad.